ẹ̀dá lówó ọlọ́run ló fún bí ẹ̀dá òní kì í ṣàìmọ̀ ṣe àsìkò ẹ̀dá láyé yìí kò dọ́gba tó bá ń sáré <laughs> tó bá ń sáré má fi àdúrà sílẹ̀ torí wípé nǹkan tó dáa ó fẹ́ àdúrà nǹkan tí ò dẹ̀ náà àdúrà lẹ máa fi tẹ́ǹdì pé o ti wá rí jáde àbí òkè gbogbo nǹkan ti ń dánmọ́rán bó ṣe fẹ́ gẹ́lẹ́ ni nǹkan ṣe ń lọ fún ẹ o wá wò pé yáyáyá wẹ́ẹ́wẹ́ẹ́ mo ti rí jáde jẹ́ kí n relax o ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àdúrà gangan ló máa ma gbà pé ah ah èmi tí mo ti wà lókè o elédùwà má jẹ́ ń jábọ̀ ìwọ tó dẹ̀ tí rí jáde náà ó sì máa rí jáde ìwọ náà máa ṣe kí ni máa tẹpá màdúrà àdúrà mi fún ẹni wípé ṣé o rí ire òwúrọ̀ rẹ kò ní bọ́ sí tọ̀sán ire ọ̀sán rẹ kò ní bọ́ síta lẹ́ṣọ́ wá ríre ta lẹ́yìn gangan áà ah, ah kò ní bá ẹ nínú sáré ètò Miliki Express náà ló wọlé dé ní wẹ́rẹ́ di wẹ́rẹ́ ní ti wẹ́rẹ́ ti kálí ó wá jókòó sílé ó wá wọ pé ọ̀ọ́rẹ́ ń tẹ̀wọ̀ rẹ̀ ta ló wà ní ọgbà Orísun yìí òkè òkè pé wíìs in the garden <laughs> a little fine gèmi ò little ah small but mighty ni mi àmọ́ ah ah ah Me little bẹ́ẹ̀ Àyìnkẹ́ Kújẹ́rẹ́ ni mo ń jẹ́ ọmọ bíbí ni wọ́n ń da ọkújẹ́rẹ́ á sọ̀rọ̀ fetefete fún ọmọ might Miliki Express coded but loaded yes wo mo coded pa dáadáa bí mo ṣe coded yẹn jẹ́ máa já yín tán mo tún loaded pẹ̀lú ẹni tẹ́ bá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọ̀hún yéèbà Àyìnkẹ́ Kújẹ́rẹ́ kẹ́ wá sọ pé ejò dọ́là ìkẹ́ ẹ wo màá máa ṣe yẹsà yẹsà ni èèyàn kan tẹ̀ tí wàá fún mi lórúkọ kan ní ọ̀sẹ̀ tó kọjá lórí Facebook wọ́n ní ọ̀rọ̀ lábí òkè òkè mo sì ń rò mo tún sì lè jó ìyẹn mọ́ wá fi queen of talk kẹ́ fi dé ládé ah wo màá withdraw gbogbo owó ní àkáǹtì màá máa ná fún yín pé ó oh, ọmọ lẹ́ ń ké sí ẹ̀ Miliki Express lẹ́tọ̀ gbogbo yín tèmi lórí Orísun Orísun tíya iléeṣẹ́ alátàtà iléeṣẹ́ alálùbáríkà ẹ̀yin náà ti mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ àṣà àti ṣe tá a bá ń sọ̀rọ̀ pé kẹ́ ẹ máa wo èèyàn lójú amóhùnmáwòrán yín kó má dàbí pé kẹ́ ẹ fà á yọ ah, àdán tẹ́ bá gbọ́ àdán àdẹ̀mọ̀ àdán Jésù náà ni a máa gbé fún gbogbo ìgbà àwa náà kọ́ Elédùmarè ni òun fún wa ṣe Elédùmarè ló ní ká dúró síbẹ̀ ká máa ṣe ká máa ṣọlá ká máa yọ̀tọ̀ mi ká máa mílíkì gbogbo ẹ̀yin tèmi mílíkì ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí wa pé ẹkú ọlá Jimo ní aside hot ọ̀nà Jímọ̀ ti tó ti yẹ assalamu alaikum gbogbo ẹ̀yin tẹ́ kó mi jẹ proper ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news ó ń music video review social media gist mo ti diwa ni ẹrù gbèrè kan ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ qdot gbẹ́sẹ̀ òun ni orin tá a máa jó sí ẹ má bá mi bọ̀ torí ẹni tó bá ba lọ ló bá kú àwọn òní ba lọ ní àṣẹ Èdùmàrè ẹni ká lọ́jọ́ sí gbẹ́sẹ̀ mo ń padà bọ̀ ọ̀ọ́fẹ́ bẹ́sẹ̀ mo mọ̀ sẹ́yìn ó yà aṣá mi jẹ pàkà ó yà aṣá mi ṣá mi <laughs> pàkà àwọn atatẹ̀ like the picture bẹ́ẹ̀ mi kò gbẹ̀yìn o oh, mo ń ya ṣégè sí picture lára ẹ tọ́ Miliki Express ó sì ń tẹ̀síwájú kí máa mú lọ ní mẹ́lọmẹ́lọ lórí ti abala entertainment news I fell in love with the wrong person I'm jumping out soon ta ló sọ bẹ́ẹ̀ wípé òun lọ nífẹ̀ẹ́ ẹni wrong person lòun nífẹ̀ẹ́ òun máa ṣe kí ni òun máa sá kúrò nínú àjọṣepọ̀ yẹn láìpẹ́ ta ni ó fọ ohun yìí peruzzi ni o if you see the man me eh, àròyé àróyá majesty ti ń gbọ̀n báyìí o àróyá <laughs> majesty ò ṣe dáadáa mọ́ Peruzzi jáde lórí Twitter ó sọ wípé ah, ah, ah, ẹni tóun lọ fall in love pẹ̀lú ó ní wrong person ni ẹ kí Ọlọ́run hmm, kó máa ṣàánú gbogbo àwa ọ̀dọ́ wọ̀ kúkú ń kọ́ sórí wípé ah! ẹ tí mo lọ fẹ́ lọ fi ṣó current person síwájú orí ni a lè àmọ́ mo gbà ládùúrà pé lágbára Ọlọ́run ẹni tó máa máa tọ́jú wa lọ́kùnrin lóbìnrin òun ni Ọlọ́run máa máa yàn fún àkúkú ní ṣìyàn láṣẹ Èdùmàrè. síwájú sí ní abala entertainment news with kid ha ó ti wá jáde finally finally ó sọ wípé àá àá òun ti ṣetán láti ju àwo tuntun síta made in Lagos òun ni àkọlé ó ní àwo tuntun yẹn ó tiẹ̀ ti rẹ́dì ó ní òkè ó yá kẹ́ ẹ máa gbà kẹ́ ẹ máa jẹ ní báyìí pé ká má fọ rárá ah, ah, àwo yẹn ó dúró re. gbogbo ẹ̀yin tèmi ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú abala entertainment news náà òun náà sì ń tẹ̀síwájú àmọ́ lọ́ọ́lọ́ọ́ báyìí ẹ jẹ́ ká tún lọ jó tá a bá máa padà dé abala entertainment news ni ó sì ń tẹ̀síwájú mò ń padà bọ̀. dúró dè sáyà ayé kó wá fífẹ́ tútù sọ́kàn mi o oṣù fẹ́ la wá o bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé oṣù fẹ́ ẹ o ti ń parí tán oṣù tuntun òun la tún wáyé mo dẹ̀ wá fẹ́ fi àǹfààní sọ fún gbogbo àwa tá a nífẹ̀ẹ́ bàbá a lè sọ pé òkú bàbá pé òkú ọ̀fọ̀ ni láéláé torí pé bàbá dàgbà wọ́n dògbò àgbàládùra pé kí ọlọ́run ọba kó máa bá wa tẹ́ bàbá wa Victor Ọláyà kó máa bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere lákòótọ́ ní abala entertainment news àwọn olùmọ̀ọ́ká wa tí wọ́n ṣe ọjọ́òbí lọ́lọ́kọ̀ òjọ̀kọ nínú oṣù tá a wà yìí wọ́n pọ̀ wọ́n pọ̀ látòrí KS1 Malaika dórí Fọlúkẹ́ Dáramọ́lá ìyá mú fún ògbẹ́yìn <laughs> ìyá mú fún wọn lórí kẹ́mi yọ̀ǹda ohun gògbẹ́yìn akí gbogbo yín pátápátá tó yóò kí akí màámi tèmi gangan ìyá ìkẹ́ àwọn gan wọn ṣe ọjọ́bí nínú oṣù tá a wà yìí mo kí gbogbo yá sí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa tẹ́wà tó jẹ́ pé oṣù yìí gangan gangan ni wọ́n bí yín àgbàládùra pé ẹ̀mí yín á ṣe púpọ̀ nínú owó nínú ọlá nínú àìkú baálé ọ̀rọ̀ màámi. Ìyárìnkẹ́ òkè <laughs> mo ti kẹ́yìn náà bó ṣàjọ pé mo sọ́wọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mọ́ bínú ẹ̀yin náà lẹ́bí bíbẹ̀ àlejò báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká lọ jó sí orin sugar mummy of Lagos ẹ bá gbọ́ sẹ́ni makaraki <laughs> orin ọkọ wa ni a fẹ́ lọ jó sí ìyàmẹ́yà ẹ ìyà ìyàmẹ́yà lẹ́nu nànànà ìyẹ̀yẹ̀ òkè ìyàmẹ́yà by ten. ẹ lọ jẹ́ múlẹ̀ òkè ẹ lọ jẹ̀gbọ́n rẹ̀ òkè. Bom, parava.